له دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء ليبلغ غفار ليبلغ فهو ما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò yín ètò wa ìpè òdodo tí ó máa dé sí etí ìgbọ̀nyín ní ìkànnì yìí one oh seven dot nine fm ní déédéé aago mẹ́fà ìrọ̀lẹ́ sí aago mẹ́fà àbọ̀ tí bàbá wa àgbàṣàmùsì dín ní ṣítù tí a mọ̀ sí bàbá ẹlẹ́jà ṣe olùgbọ̀wọ́ rẹ̀ pé kí ẹ̀sùn rẹ̀ ló máa bá bàbá wọn ṣètò ṣótáyọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ lábúlé séríkì ògbómákí àwọn alfáà wa tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa àwọn náà al-imam dr ishaq abbalore muhammad al-awwal hafizahullahu wa ra'ahu tí wọ́n jẹ́ imam da'watul haqq central mosque lẹ́mẹ́ abẹ́òkúta وعلى آله وأصحابه وعلى كل من من تمسك بسنته إلى يوم الدين عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn ọpẹ́ ilé ìtì ẹjọ́ fún ọlọ́run ọba tí ó tọ́kẹ́ dúpẹ́ fún. wàlímù tó bí annàlọ́nà jálà jálà lóhùn. èmi mọ̀ ó dẹ̀ kí wọ́n náà mọ̀ bí annàlọ́ha wípé dájájọ́ ọlọ́wọ́ bá tó dáwà alimuna bí annàlọ́ha jalla jalaluhu ó wá yẹ kí gbogbo wa náà láyé kí gbogbo wa náà mọ̀ wípé ọlọ́wọ́ ọba o ọba kan ṣoṣo ni onìkan ní dá jẹ́ ọlọ́wọ́ alágbára ni o ọba tó gbọngbọ́n kọjá gbogbo táwa ń rò páwọn èèyàn ní láyé tó kọjá gbogbo lẹ́fù tá à ń gbé àwọn èèyàn sí láyé lẹ́nu wa. àdìmọ̀ bàbá ìrọ̀lẹ́ خالقا متكبرا wọ́n tó ń láyé tó ń ka ẹláyà tó ń jẹ́ lójú sẹ́mi àti ẹ̀nà rí tá ń ṣe mọ̀ tán àà ah, lágbájá ọlọ́nkẹ́ ah, àlákájì pé ń lọ ọlá ah, orílẹ̀-èdè gbogbo tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ lágbàáyé báyìí tó kó aláyà sókè lọ́tún lọ́sì ee gbogbo ẹ̀ lọ́lọ́wọ́ bá mọ tó pamọ́ sí ní ọ̀rẹ́ ó dà mọ́ tó fẹ́ gbẹ̀yìn ẹ̀ náà bá sí ìròyìn ó rí gbogbo kọ̀rọ̀kọ́rọ̀ rí kété gbogbo sí náà jẹ́ náà ń gbé kọ̀rọ̀ ṣe ọlọ́run rí o ṣé wọ́n náà mọ̀ bẹ́ẹ̀ èyí táwọn náà ń ṣe mi tó ní kálukú wà ọlọ́run rí o tó bá ti ń gbàgbọ́ pọ́ ọlọ́run bá rí ẹ má dọwọ́rú ní túmọ̀ rẹ̀ o. Ọba kan ṣoṣo tó dá wa tó ń dá gbogbo nǹkan náà lọ́lọ́run ọba. Ọba kan ṣoṣo tó tó ṣe mutómutó pè ní náà ni, alẹ́ mi ni, ọlọ́run ọba nìkan ló ń jẹ́ bẹ́ẹ̀. Lahuli amru bi dunya, lahuli amru ba'daha ọlọ́run tàà sọ yìí. Lahul amru bid-dunya. Olólàṣẹ ayé o. Lahul amru ba'daha. Ẹni kò ń jùmọ̀ lọ́wọ́ o ló dáadé kan ní o. Lahul amru ba'daha. Wọ́n jẹ́ kí wọ́n sọ̀sọ̀ kú sọ fún ẹ pọ́lọ̀ ń gbé ayé lé àwọn kan lọ́wọ́ kò bá ilé nìkan kan lọ́wọ́. Lahul amru ba'daha. Kọ́dà ń wò wọ́n. Lọ́hùn amúrú bá ń dà ha. Wọ́n tún dìgbà tá a sí láyé máa ń ẹni tó tún ní àkóso agbára àṣẹ ọjọ́ gbéǹde níṣẹ́ ọjọ́ gbéǹde àlàkáyàmà. Ọlọ́ ní fàyé náà ni.

lẹ́yìn tí a ti jẹ́ ká mọ pàtàkì ta lọ́lọ́run ọba tó dá wa bákan náà a ti jẹ́ kí a mọ pàtàkì tó dá wa pé ká wa ṣe láyé àwọn afẹ́ bẹ̀rẹ̀ sí máa wá yànnàná nínú tó dá wa pé ká wa ṣe láyé yìí àwọn míì wà nínú ẹ̀ tó dàrú máa wọ̀nyàn lójú tó jẹ́ pé ẹ̀tọ́ tọ́lọ́run ọba ni ṣùgbọ́n tí wọ́n ń gbé fún tọ́lọ́run ọba dá tábà ṣàlàyé ẹ̀ bá ṣe ṣàlàyé ẹ̀ ní kankan lẹ́sẹẹsẹ yìí ìgbàgbọ́ wa ni pé

màmá ṣíríkì kí ní ẹ̀ntà ń pè ní ṣíríkì ẹlẹ́wọ̀n àwọn kìkí ní ṣíríkù kí ló wá ṣe fún ètò ilé tó báyìí à ó ní ọ̀ràn àkọ́kọ́ ó ní ẹ̀ṣẹ̀ àkọ́kọ́ ó ní tọ́lọ́wọ̀n ọba subhanahu wa ta'ala tó kórìíra jùlọ nínú ẹ̀ṣẹ̀ tó mà lọ́bẹ̀ ádámù dá lórí ilẹ̀ nọmba wán ẹ̀ṣẹ̀ ìtọ́lọ́wọ̀n ọba lòdì sí tó kórìíra rẹ̀ tó dẹ̀ máa jẹ́ òun ní sábàbí àkọ́kọ́ fi máa di ọmọ náà níjẹ̀ ògbèrè àlùkẹ́yàmọ̀ kọ́lọ́mọ́ ṣe mi àti ìlọmọ náà kọ́lọ́mọ́ ṣe wá lọmọ náà ogbó tó máa ṣokùn fata tó máa wọ iná wọ́n àkíyàn wọ jáde ọlọ́mọdé wọ ò àlìjánà ní kò ṣe tiwa torí ó lẹ́wọ̀n rí àrífẹ́ ẹni tí ò lọ rárá o ó ti padà wá dọlọ́lá ìyẹ́ ti di tán àrífẹ́ ẹni tí ò lọ rárá ọlọ́mọdé lọ rárá o bó ṣe rí láyé tó wà ìrètí tì yẹn bẹ́ẹ̀ náà ní tàlùkẹ́yàmọ̀ náà tó yẹ

ilé ìtọ́lọ̀ bá fi ṣe nọba wà nínú ìran àwọn ẹ̀ṣẹ̀ Mu'adh bin Jabal radiyallahu ta'ala anhu ọlọ́run wà pẹ̀lú anábì ń já kan lórí nǹkan ọ̀gùn àwọn anábì wá ṣìṣì ti òun náà béèrè béèrè lọ́wọ́ rẹ̀ pé ma haqqullahi ala al-ibad. qala li ya Mu'adh. ó ní òun béèrè pé kí lè tọ́ ọlọ́run ọba. atadri ma haqqullahi ala al-ibad. kí ni tó jẹ́ ẹ̀tọ́ tọ́lọ́run fẹ́ gbà lọ́wọ́ àwa ẹ̀dá rẹ̀. وما حق العباد على الله wọ́n bákan náà ó tún wá bèèrè lọ́wọ́ ń pé kí tún ní ẹ̀tọ́ ẹ̀dá àwọn náà lè ráì tàbẹ́ gbà lọ́dọ̀ Allahu Akbar Allahu kí ni ẹ̀tọ́ sẹ́dá قلت الله ورسوله أعلم معاذ بن جبل رضي الله تعالى عنه onígbà tí Ànábì tó béèrè yẹn sọ́dọ̀ ọ̀hún sallallahu alaihi wasallam wá sọ pé àfà wa Ọlọ́run ló mọ̀ tẹ́ ń ndị yìí àmọ́ kò mọ̀ ẹ̀kọ́ wa lẹ́sìn ẹ̀kọ́ wa lédè gbogbo ẹ̀lẹ́wà kọ́ wa rípa àfáàtà máa sọ pé ogun tó bá gẹ́gẹ́ bí aṣíwájú ẹni gbà fún kó má jẹ́ tó ń dẹ̀sìn rú o tó bá jẹ́ pàápàá tó ń dẹ̀sìn rú ó dẹ̀ irú o mi o ọlọ́mọ́ta náà ní ọlọ́mọ́ta wá ní dẹ̀sùlú dẹ̀sùlú àfà tó máa fàtà ọmọ kí wá náà tó máa sọ pé àlègbà ti ìsẹ̀ ẹkọ̀ ń sọ ní àlègbà tẹ̀ sọ yẹn ọlọ́mọ́fẹ́rẹ́ ìṣàdánwò fún wa o pẹ̀ tààjọ jẹ́ aṣíwájú tàn kírun fáwọnyàn tàn ṣíwájú fáwọnyàn tàn káwọnyàn ní kíw ẹjá mójú tẹ̀sìn wá dáadáa torí ta bá ti jọwọ́rú àwọn ọmọ tá ṣe wàhálà lórí wọn tá ti kọ́ lẹ́sìn tá ti lo àsìkò lo oríṣiríṣi wọ́n padà rí pé ah, àbá ní ká gbà fáfá wà bọ́ta ah, wúrúwúrú náà sọ yẹn náà ọ̀nàdànàdà ni wọ́n ṣe yẹn náà eh, àwọn náà ti gbẹ́sì yìí ojú wọn ti là alhamdulillah anabi sallallahu alaihi wasallam masha Allah tabarak Allah kọlọm kọmọ ṣẹba wa rasuluhu a'lamu alábi ní ìgbà tí máa dún jábàlì wa sọ pé ọlọ́run ló mọ̀ àtẹ̀yìn àfáà wa tọ́lọ ní kẹwàá kọ afẹ́ فإن حق الله على العباد أن يعبدوه ولا يشركوا به شيئا Ànábì wa dá lóhùn pé sallallahu alaihi wasallam. Ó ní ṣorí ń tàn pè ní ẹ̀tọ́ Ọlọ́run. Ala al-ibadi. Tó fẹ́ gbà lọ́wọ́ àwẹ̀ ẹ̀dá rẹ̀.

àìbádà nìyẹn ká máa sìn yín àwọn ìran ìjọsìn yẹn la mẹ́ṣàn lánàá tá a sọ pé ń tà ń pè níjọsìn o ò ní ìrun kíkí àkọ́kọ́ náà mọ́lọ́run lọ́kàn ètò tẹ̀lé ni máa kírun ètò tó tẹ̀lé náà ni zaka yíyọ àwẹ̀ gbígbà hajj ṣíṣe ẹnìkan la gbọ́dọ̀ darí gbogbo rú àwọn ìjọsìn yìí fún ó wá pọ̀ jù bẹ́ẹ̀ lọ nínú ọ̀ràn ìjọsìn yẹn náà ni àdúrà ṣíṣe tá a mẹ́nubà náà ìjọsìn lòun náà ìgbàfúnni ìgbáralé àtàwákùl ìjọsìnì bẹ́ẹ̀ náà al-khawf ìjọsìnì tàlà gbọ́dọ̀ gbáralé tàlà gbọ́dọ̀ páyà tàlẹ̀ sí ọkàn wa gbọ́dọ̀ balẹ̀ sí pé tábà ti wà pẹ̀lẹ́ ní pátápátá nǹkan kan ò lè ṣe wá. ọ̀yà àbùdúnà min dunillahi ma la yadurruhum wa la yanfa'uhum. ويقولون هؤلاء شفعاؤنا عند الله قل أتنبئون الله بما لا يعلم في السماوات ولا في الأرض سبحانه وتعالى عما يشركون ayé ilé ìfàfẹ́ tù yìí èyí náà tún jẹun tó pọ̀ mú nínú ẹ̀ torí pé ìròrí àwọn èèyàn tẹ́lẹ̀ ni pé ìgbà tí èèyàn bá forí balẹ̀ fún nǹkan kan ló tó túmọ̀ pé èèyàn ń jọ́sìn fún nǹkan ìròrí àwọn èèyàn tẹ́lẹ̀ ni pé ìgbà tí èèyàn bá tó máa lọ bọ̀ nǹkan kan tàjẹ́lẹ̀ síbi kan ṣe pólẹ̀ sórí nǹkan kan ní kíní kan lẹ́ǹkùlé ìyẹn ni wọ́n ń pè ní pé ó ṣe pọ̀ pẹ̀lú ọlọ́run ó kẹrú jù bẹ́ẹ̀ lọ yìí tó hàn síta nínú ẹ̀ ẹgbọ́n tọ́rọ àbá sọ fún nínú Al-Qur'an. wa ya'buduna min dunillahi ma la yadurruhum wa la yanfa'uhum. ọlọ́ ní àwọn èèyàn lọ ń gbà ọ ń gbára lé wọ́n yọ̀dà lámọ̀rẹ́ ayé wọn fún nǹkan míì sí yàtọ̀ tó wọn lọ. ma la yadurruhum. níwọ̀n tí ó lè fara ni wọ́n. wọ́n lọ àwọn agbára òkùnkùn kan wọ̀lá ń fa àrùn àwọn ohun kan àwọn gbójúlé àwọn igi kan wọ́n gbójúlé àwọn tí wọ́n ti so pọ̀ mọ́ra wọn tí wọ́n tò pọ̀ mọ́ra wọn tí wọ́n nígbà wípé kìíní táwọn bá ti ní lọ́wọ́ ọwọ́ ní. Màlá yàdúrúhùn wàlá yàǹfààhùn. Wọ́n gbà pé ìṣọ́rí ni ọlọ́ni láyẹ̀dúrúhùn gbogbo tí wọ́n gbójú lè yóò lè fara ni wọ́n tọ́ wàlá yàǹfààhùn. Tọ́bá káwọn káyàdà ni wọ́n lè fara kankan ni wọ́n. Wàlá yàǹfààhùn. Ọ̀dẹ̀ láǹfààní tọ́bẹ̀ ṣe fún wọn, ọkàn ó rò pé àwọn kan ń ṣàǹfààní fáwọn ni ọlọ́ni

tó ń bá ma lọ náà òṣè kí ni mọ́ nǹkan máa lè ṣeun lóòótọ́. ọ̀yọ̀kúnlú náà ọ̀lá ìṣúfà ọ̀nà ìdàmọ́. wọ́n máa ní àwọn nǹkan yìí láwọn tó fẹ́ gbà wọ́n lẹ̀ lọ́dọ̀ ọlọ́run àwọn olùṣìpẹ̀ àwọn lọ́dọ̀ ọlọ́run ìròrí àwọn ìyẹn tàná nìyẹn àwọn tàná àwọn nígbà tó bá ti wá dijọ́ náà tí gbogbo ẹ̀ ti wá dojúrú oh, àwọn àtún rọra sọ fún àwọn táwọn sìn láyé láwọn kan táwọn sìn ìpínlẹ̀ ọ̀nà ìdàlọ́ ẹ má jẹ́ kójú ti wà ọjọ́ àwọn pẹ́yìn látẹ̀lẹ̀ ẹni lídà wa kó ní kálukú àwọn ni wọ́n ní lídà àwọn náà wá rá àwọn ẹni ẹsí lídà wọn tó fẹ́ bá wọn ti pẹ̀ lọ́dọ̀ ọlọ́run قل أتنبئون الله بما لا يعلم في السماوات ولا في الأرض الله وانك نبي بيري لو وانا بيري لو سينا لا يلوني أتنبئون الله الله نشي وين في ما فو الله بانيروني بما لا يعلم في السماوات ولا في الأرض سينا في سوى tẹ́ ń rò fáwọn kọ̀kan bẹ̀jẹ́ pé láyà àlámù ọlọ́run ọba ò mọ̀ ó dẹ̀ ń bẹ nínú sánmà wọ́n láàrín àbí kan ń bẹ nínú lẹ̀ láyà àlámù ọlọ́ tọ́lọ́run wá kó sínú tápa yín ò tẹ ma lọ fèrò orí yín rò pé bẹ ṣe fẹ́ ṣẹ̀ sí rèé ọ̀nà ní kànáà bí béèrè lọ́wọ́ àwọn tànà bẹ́ẹ̀ àwọn náà béèrè lọ́wọ́ àwọn náà lónìí tó nígbàgbọ́ wípé tabadọ́n àmà lọ́yànjú ẹ̀ kí ló ni a kuri tọ́lọ̀ ń sọ iná lájọ ń sọ fúnra wa reality ayé náà tó kí wọ́n náà mú fọ́lọ̀ lọ́lọ́run wọ́n náà rí gbogbo tó ń ṣẹlẹ̀ lọ́tún lọ́sí wọ́n náà ti kẹ́kọ̀ọ́ ó ti tó kó ó tún wá lọ ń rábàbà wájú ẹnìkan ó tún wá lọ ń nígbàgbọ́ pé nìkan ó lè là ẹ́ àbẹ́ nìkan lágbára ayé kan tẹ́ bá ti dọ́dọ̀ wọn ẹ̀tì móríbọ́láyé abúrúkọ̀ tún ní ṣe yín ẹ máa máa gbéra ní gbọ́wọ́ ni ẹ máa máa kún dúró tira yín ni tẹ́ bá ti dọ́dọ̀ àwọn àgbààgbà àwọn ó ti níbẹ̀ ṣe ń ṣèpàdé lóru lóru gbogbo ilé yóò múni déwájú ọlọ́run dáadáa nípa kú èèyàn kẹ́ràn. walaqad ba'athna fi kulli ummatin rasulan an i'budu Allaha wajtanibu at-taghut. ọlọ́run ní tó ń ṣe fún gbogbo àwọn èrò síwájú làwọn ànábì ọlọ́run tí wọ́n ti lọ. walaqad ba'athna fi kulli ummatin rasulan. ó ń gbé gbogbo àwọn òjíṣẹ́ dìde káàkiri òun ní kí wọ́n máa lọ jíṣẹ́ fún àwọn èèyàn nípa ànábì ọlọ́run tó hàn rá iṣẹ́ tó lọ ń gbé láwọn ànábì ọlọ́run tó ti síwájú lọ́wọ́ ló ń gbọ́ yàn kí n ṣe pọ́lọ́ tó wá fún wọn ní táìsì o bẹ́ẹ̀ mi ṣe gba táìsì nínú ẹ̀sìn lónìí oyè yẹn nìkan ló gbà kò wúlò ó kàn gbóyè ò wúlò àwọn èèyàn mọ ìpàṣẹ láwùjọ àwọn mùsùlùmí òfin ẹ̀ fíìlì ẹ ìwọ nìkan ló ń dóye rẹ jẹ́ òwúlò fún ẹ àtẹ́bí ẹ ó tán

kí ṣe pé wà máa wájú àfáàtì gbogbo tó jẹ́ ẹ̀tọ́ aráàlú opportunity kò ti débẹ̀ gbogbo àwọn èèyàn tó mọ àwọn ìjọba ìwọ́kàn gba contract ni ìwọ́kàn lu opportunity yẹn láti fi jà àfáàtì gbogbo nǹkan sọ́dọ̀ ti ẹ ní mọ́gbọ́kọ̀ ilé wa àwọn ànábì ọlọ́run lọ́wọ́ wọn sí اعبدوا الله واجتنبوا الطاغوت ó ní kí yẹn pé máa jọ́sìn fọ́lọ́run ẹ̀dẹ̀ jìnnà sí máa tún forí balẹ̀ rábàbà rọ́kẹ̀tíkẹ̀tì níjẹ́ tẹ́ ẹ fẹ́ wọ́n lọ náà ẹ̀yin má gbá tẹ̀lé wọn gbá bẹ̀ yẹn. ọ̀kọ̀dọ̀ rabbuka allá ta'budu ìlà ìjà. ẹ̀rí pé gbólóhùn àyìnbáàdà yẹn ó ṣàn jáde ní gbogbo àwọn àyà yìí ó ń jáde inú ẹ̀ àyìnbáàdà àyìnbáàdà وقد ربك ألا تعبدوا إلا إياه ọlọ́run ni mo ti pa láṣẹ mo ti ṣe lófin wípé ẹ gbọ́dọ̀ jọ́sìn fún nǹkan míì àbúwọ́ ọlọ́run ọlọ́run ó sì jẹ́ ká ṣàlàyé ìbádà yìí ẹlòmí a sọ pé ah, ìjọsìn àgbọ̀dọ̀ jọ́sìn fún nǹkan méde ń tẹnu mọ́ ìbádà ìbádà yẹn àwọn afẹ́ẹ̀sì ṣàlàyé pé níta ń pè ní ìbádà ismu jami'u li kulli ma yuhibbuhu Allahu wa yardah min al-aqwali wal af'al ah níta ń

oníkan ká máa ní Allahu Akbar kama tó ní kankan tó wà akibaru lẹ́yìn ọlọ́run wá sí kankan láyé nínú àlámọ̀rí láyé òdìrọ́ní àtẹ́jìbọ̀dá oníkan àgbọ̀dọ̀ tó wa fẹ́ a gbọ́dọ̀ wólẹ̀ fẹ́dà kan a gbọ́dọ̀ wa kanlẹ̀ fẹ́dà kan a gbọ́dọ̀ wa gúnlẹ̀ fẹ́dà kan àbí ká wá tẹ orí wa kodò ká tẹ báyìí kọ̀ mórí ò tẹ fẹ́dà ẹgbẹ́ rẹ̀ ọlọ́run bá ní kò tọ́ òun ò ní ráìtì òun ní àwọn eléyìí. ọ̀nà ìmọ̀sáájì dalílá kí fàlà àtàlẹ́ ọ̀rùn máa lọ sí àṣàdá àwọn kọ́ṣọ̀lù ní wà tó yá pé ó ṣe rẹ́gí pẹ̀lú àwọn òfin ọlọ́run wa nínú Al-Qur'an àti hadith nínú ẹ̀sìn Islam wa àwọn kọ́ṣọ̀lù míì dẹ̀ wà tó contradict ntọ́lọ́run bá fẹ́ ká ṣe àti ntànà bí fẹ́ ká ṣe sọlọ́sà tó wà nínú òfin ẹ̀sìn wa àwọn ìlú mi wà lágbàáyé wọn ti gbọ́ra wọn yé kò dẹ̀ síjà kò sí wíwà bàjẹ́ kò sí nǹkan àwọn olúmi wá wà lágbàáṣẹ́ pé kọ́ṣọ̀ títí wọn ìdọ̀bálẹ̀ ìlóṣò ìkúnlẹ̀ òun àwọn máa fi ń kíra wọn kí la máa ṣe yanjú eléyìí bí tí ò fi ní bí áwọ̀ tí ò ní bí lásìgbò tí ò ní máa bí nǹkan míì tabatiri òfin ẹ̀sìn wa tó ti tako àṣà kan nínú àwọn àṣà wa a máa mú òfin ẹ̀sìn wa yẹn sókè a máa fi àṣà wa yẹn sábẹ́ rẹ̀ ẹni tó ń sẹ́lọ̀ ni mọ́ ń bá bí o àgbónìfẹ́ inú bí o tó dẹ̀ pẹ̀lá rẹ̀ ní mùsùlùmí àbáwọn yẹn bí o ilé ìnàta rẹ̀ ń sọ yìí mùsùlùmí là ń bá wí náà ẹni tó kìí ṣe mùsùlùmí àwọn lè mú tó bá wọn lọ́dọ̀ títí wọn fúnikálukú máa ṣe bó ṣe wù ṣùgbọ́n tó lòun tẹ̀lá níbi sọ̀rọ̀sọ̀rọ̀ lóòótọ́ lóòótọ́ èwọ̀ ò ní choice kankan ìní àtẹ náà ní choice tọ́ba ti fi lè rí òfin ọlọ́run tó dúró ìdájẹ́ anápẹ̀lú bàtọ́lá náà tó fi ọlọ́run bá ti wà ń lẹ̀ pé báyìí ẹ ṣe ṣe ẹ má ṣe báyìí kódà káṣà wa fẹ́ràn kan yẹn tó fi ẹ̀sìn wá bá ti nullify ẹ̀ ó ti wà nullify ó gbọ́dọ̀ ṣe mọ́ nìyẹn Ṣọ́dá máa fi ẹlé ní ìsìn ká ni ta gbọ́jú bá nínú àṣà wa, ó ní ṣúkó. Táwọn ọkùnrin máa ń ṣúkó, àkọ́bí ọmọkùnrin aṣúkó ìyàwó bàbá rẹ̀. Ṣùgbọ́n nínú ẹ̀sìn wa, ọlọ́ni wà Ma na kàhà àbá òkúnmínà nìsáì àwọn ọ̀dọ́ nínú àwọn ọmọ tó ń pè ní ṣùpó jẹ́ ìṣàlàyé ẹ̀fẹ́ lásìkò díẹ̀ tó ń pè ní ṣùpó nínú Yorùbá orí pé ìyàwó bàbá rẹ̀ kú ìyàwó dájì ẹ̀ kú àbí bàbá rẹ̀ kú ìyàwó tí bàbá rẹ̀ wá fílẹ̀ sáyé tó jọmọ kékeré òun wá mú ìyàwó bàbá rẹ̀ yẹn ó wá lóun máa fẹ́ torí pé kó máa tún gba ilé ọkùnrin ìmìíràn kó lè rí mẹ́sìn ẹbí àwọn rárá ṣẹ̀rẹ́ ìsìláàmù ní o lè fẹ́ ìyàwó bà bẹ́ẹ̀ ọ́ dẹ̀ ń ṣe ilẹ̀ yorùbá ìmọ̀ àti ẹjọ́ gbọ́njú bá tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ tí ò bá ṣẹlẹ̀ nínú ilé tiwa tí ò ṣẹlẹ̀ nínú ilé tí bèrè lọ́wọ́ àgbàlagbà tó bá kù nínú ẹbí wọn sọ fẹ́ kó máa ń ṣẹlẹ̀ pa á lágbájá làkọ́bí dájì ẹ̀ òun làkọ́bí bàbá rẹ̀ òun lè dẹ̀ fẹ́ ìyàwó bàbá rẹ̀ kékeré wọ́n máa gbọ́ àwọn bàbá wa lè gbà á wá pàtàn wàá sí nílẹ̀ dáadáa táwọn bàbá wa tàná tẹnubọ́ wàá sí fáwọn bàbá wa fáwọn ìyá wa fáwọn èèyàn wa nílùú táwọn náà tó tẹnu bọ́ wá sí iná àgbọ́njú bá lẹ́nà àgbàlagbà rí tàná tí ọlọ́run bá ní wà látẹ́ ṣe ṣọmọ anákàá àbá okùnmínà nìsáyé ilẹ̀ àmọ́ ọkọ̀dẹ̀ sálàfà ọlọ́ni ẹ máa fi àwọn tí àwọn bàbá yín bá ti fẹ́ nínú àwọn obìnrin ó ti dèwọ̀ fún yín kódà bàbá yín ò bá ti fẹ́ kó tún ti kọ̀ ẹ̀yin ò gbọ́dọ̀ fẹ́ mọ́ láíláí kódà bàbá yín ò bá kàn so igi lórí ẹ̀ kó kàn sí lọ tọrọ ẹ̀ kó má ti níbàálòpọ̀ lọ́kọ láya pẹ̀lú láti fẹ́ àṣàlélé yẹn tẹ́lẹ̀ ẹ̀sìn tako ìdọ̀bálẹ̀ ìkúnlẹ̀ náà àṣà ní tẹ́lẹ̀ nílẹ̀ yorùbá ta gbọ́dú bá gbogbo wa ṣùgbọ́n àṣà tilẹ̀ tiwa ni ṣùgbọ́n ẹ̀sìn wá against ẹ̀ ó takò ó torí kíni torí pa alábi sọlẹ sọlá ń sọ fún wa pé lára ìran ìjọsìn òun ni oríkèéríkèé ara tá a fi ń tẹ̀ kọ̀kọ̀ tá fi ń kúnlẹ̀ tá fi ń lòṣó وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا Olúwa kan mọ́ ọmọ bẹ̀rẹ̀ sí tako gbogbo nǹkan ṣáá tó dẹ̀ nímọ̀ nípa tó ń tako. Aláàbá ní nǹkan ń pè ní masajid. Wọ́n ná masajida. Àfáànà ni masajid, wọ́n ní túnmọ̀ méjì lónìí. A ní masajid a máa túnmọ̀ jámáà fún masjid, ilé Ọlọ́run mọ̀sájìdá jẹma súnmọ́ àwọn oríkèríkè ara ta fi ń ṣe jọsìn fọ́lọ́hun Allahu Akbar àwọn oríkèríkè ara ta fi ṣe jọsìn wa annal masajida lillah àwọn oríkèríkè ara yìí tàbá tó eléyẹn náà tàbádẹ̀ sí ní masájìdì náà ilé ọlọ́run àgbọ́dọ̀ ṣe nǹkan mí ń bẹ àfọlọ́run lábúrò wà ánà ìmọ̀sájìdì àlèlá oríkèríkè ara wa ta fi ń jọ́sìn fọ́lọ́run ọba yìí àtún gbọ́dọ̀ fi jọ́sìn àtún gbọ́dọ̀ fi hánà kankan tó ọlọ́run fi hánà wọn ni ó fi bàbára wọn ni ọlọ́run là ń bàbára gbogbo tó bá jẹ́ ẹ̀tọ́ ta fi ń bàbára ọlọ́run ta fi ń pàtàkì ọlọ́run ta fi ń mọ̀kọ́lọ́run tóbi àgbọ́dọ̀ tún fẹ̀ tọ́yẹn tún bàbára ẹnìkan kódà níbi tó sọ jáde lẹ́nu gan tó ti jẹ́ pé ẹ̀tọ́ tọ́lọ́run ni ìlẹ́ tí ó bá sẹ́yìn àrí jẹba jíjẹ́ yìí àrárá ó ti gbé ẹ̀tọ́ ọlọ́run fẹ́ nìyẹn ṣe ò tún gbọ́ yóò ń gbọ́ báyìí torípẹ́ ò tẹ́rí kodò ó tún lè kó sínú ṣírì rárá tí kì bá ń ṣe pẹ́yìn tọ́lọ́run bá lò fún wa ẹ̀hẹ́n ọ̀rọ̀ yanjú bàbá wa tí wọ́n tá a tara jáde bàbá wa tí wọ́n tọ́ wa gbogbo ẹ̀yin tọ́lọ́ bá lò fún wa rẹ̀ máa dá kíní yẹn padà sọ́dẹ̀ tó ní ẹ̀tọ́ yẹn nípìnlẹ̀ torí pé àwọn ẹni àwa àwọn ẹnikẹ́ni ò ní kápá àti ńlá ẹnìkan ẹnikẹ́ni ò ní kápá àti ẹnìkan lórí rẹ̀. ọba láàyè nìkan ò lè láyàn ọlọ́run náà oríkèéríkèé ara yìí ẹ má tún fi jọ́sìn fún nǹkan mi o torí ọmọ òkúnlẹ̀ ọmọ ìdọ̀bálẹ̀ kìí ṣe ìjà kìí ṣe ìrégbè o ẹ̀rọ àwọn ọmọ tí wọ́n tọ́ láwọn olóòkèrè láwọn olóyìnbó nǹkan kan ẹ̀wọ̀n kan lọ́dọ̀ wọn ó tẹ̀sí máwọn lára fẹ̀kàn tẹ́lẹ̀ torí ẹbí náà láti máa tún tẹ̀síwájú lọ́la láti ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا Al-Amin commercial wà ní Abẹ́òkúta ilé ẹja tó lálàáfíà tó gbádùn tó yanjú fún àǹfààní àwọn ajá bá fẹ́ ra ẹja bíi sandine fòté panla àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bákan náà ó tún wà ní ẹ̀yìn ọjà sábó ní ṣàgámù fún ìbéèrè tàbí ṣíṣe olùgbọ̀wọ́ irú ètò báyìí àti mímọ̀ àwọn ọmọ yín wá sí ilé kí wọ́n wá fún ẹ̀kọ́ Al-Qur'an àti àgbóyẹ̀sìn tó yanjú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn dọ̀kítọ̀rọ̀ wa náà ní 080 Facebook page wa ní Da'watul Haqq Lẹ́mẹ̀ Abẹ́òkúta.